إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أنا ونوض الله أترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوجل لي إذا لك ولتن القرآن الكريم لتنو سورة المؤمنون آية 96 أعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن سيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال ربي قال ربي ارجعون ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń pa anábì rẹ̀ láṣẹ anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó ní idfa billati hiya ahsanu sayyi'ata fi in tó dájú fi ti aburukuru nahnu a'lamu bima yasifun àwọn ọlọ́run ọba lanímọ̀jù nípa àwọn nǹkan tí wọ́n ń sọ áyà yìí ó fi ń ṣe anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní ojú kòkòrò bákan náà ó tún fún ní sùúrù nípa wípé àwọn nǹkan oríṣiríṣi tí àwọn kìfìrí ń sọ nípa rẹ oríṣiríṣi ebú tí wọ́n ń bú ìrẹ muhammad sallallahu alayhi wa sallam àwọn ìwàkíwà tí wọ́n wù sí ẹ ọlọ́wọ́n bá ní ìtfà bílẹ̀ tí yẹ sánú sẹ́yí à aburú ń ṣe sí ẹ̀yẹ ìwọ̀fin tó dáa rọ́pò fún wọn náà nù bí máa yẹ sí fún un àwa la nímọ̀ jù nípa àwọn nǹkan tí wọ́n ń sọ àyà yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo ti síwájú in tó ń sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kó ń pa á láti máa ṣe dáadáa fún àwọn èèyàn láti máa ṣe dáadáa sí àwọn èèyàn kódà àwọn tí wọ́n bá ń ṣàbúrú fún àbá ń ṣàbúrú sí kí ó gbìyànjú àti fi dáadáa rọ́pò fún wọn gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ nínú áyà mi ó ní wàlá tẹ́sítẹ̀wé ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ọlọ́run ní dáadáa àti aburú wọn àdọ́gba ìyàtọ̀ bẹ láàrin méjèèjì ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa níwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ lẹni tó bá ṣaburú yóò gbẹ̀san aburú so méjèèjì wọn àdọ́gba ẹni tó ń ṣe dáadáa kó múra sí dáadáa yóò gbẹ̀sán rẹ̀ níwájú ọlọ́wọ́ lọ ẹni tó dẹ̀ ń ṣe aburú kó jáwọ́ ń bẹ́ẹ̀ tí ò bá jáwọ́ ń bẹ́ẹ̀ yóò jìyà níwájú ọlọ́wọ́ ọba torí wípé wàlá tastawil hasanatu wàlá sayyi'a dáadáa àtàbúrú àwọn méjèèjì wọn dọ́gba ọlọ́wọ́ ọba nítorí náà idfa billati ahsan wọ́n máa fi dáadáa máa fi san àwọn èèyàn padà فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم tí wọ́n bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa sáwọn èèyàn àtẹni tó ṣàbúrú sí ẹ ìwọ́n ṣáà máa ṣe dáadáa ní súnmọ́ òníkẹ́ni tí ó ṣàbúrú fún ẹ̀yẹn kó ronú yóò padà wá ronú pìwàdà tó bá ṣe pé ọlọ́run wa subhanahu wa ta'ala ó ro dáadáa sí i tó bá ṣe pé ọlọ́run wa subhanahu wa ta'ala bẹnu àkọọ́lẹ̀ rẹ̀ pé yóò jẹ ní ire فإذا الذي ẹni tó ṣe yí pé ó ní ìkórira fún ẹ tẹ́lẹ̀ kò fẹ́ rí ẹ ṣùgbọ́n látara pé ìwọ ń ṣe dáadáa sí yóò wá di wípé ọkàn rẹ̀ ó máa fúyẹ́ sí ẹ yóò wá dẹni tí yóò máa ara rẹ̀ yóò máa rí rẹ̀ láláṣẹ ju èèyàn yóò máa rí rẹ̀ lẹ́ni tó ṣe àìdá ọkàn rẹ̀ ó máa rọ̀ sí ẹ yóò wá dẹni tí wà tí ó di ọ̀rẹ́ tímátímá ọlọ́run subhanahu wa ta'ala. ó sọ fún anábì rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam wàlá tẹ́sẹ̀wìl hasanatu wàlá sayyi'a idfa billati ahsan فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́run ní ìtànsọ yìí ẹni tí ó ṣe kò ń gẹ́ẹ̀rẹ̀ náà lẹ́ni tó ṣe ikú bá jó ní sùúrù ẹni tó ń gan fún ẹ̀wọ̀n bá ń ṣo ní sùúrù kò lè gba ń tà ń sọ yìí mára yóò wo pé kí ni èèyàn ń ṣaburú sí mi ẹni máa ṣe dáadáa sí ìgbà tí ò ń ṣe wípé mi gan ní tó bá gbé fún mi náà ni màá gbé fún un padà ní tó bá ṣe fún mi náà lèmi náà ṣe fún un padà in fact màá tún ṣe jù bẹ́ẹ̀ lọ fún un ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí ká mú kó ọmọ ìlà kọ́ha illa alladhina sabaru onísùúrù òun ni tá ń sọ yóò rọrùn fún wa ma yulaqaha illa dhu hadin adhim ẹni tó jẹ́ ní èrè ẹni tó ti rí èrè ńlá wájú wa ta'ala òun ni tá ń sọ yóò rọrùn fún wa ta'ala kó fún ẹnì kọ̀ọ̀kan wa nírú kọ́lítì báyìí ká máa ṣàìdá tí kóun dẹ̀ máa ṣe dáadáa sí wọn ó ṣòro ṣe ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run ọba àwọn ni wọ́n nírú quality báyìí ni wọ́n nírú attribute báyìí kò sí ní táwọn èèyàn lè ṣe ní aburú fún wọn kò sí tí àwọn èèyàn lè ṣe ní nǹkan tí ó dá fún wọn wọn ó sì máa ṣe dáadáa padà sí àwọn èèyàn bẹ́ẹ̀ ni eléyìí a máa jẹ́ kí ẹni tí ó bá ní nǹkan ṣe nú àwọn tó ń ṣaburú fáwọn èèyàn a jẹ́ kí ọkàn ẹlòmíì rọ̀ wọn àwa òkú gbogbo ẹ̀ náà aṣọ eléyìí ń rẹ̀ aṣọ yìí ń pa rẹ̀ yìí gbogbo ẹ̀ náà kò sì gbé e fún wa ní gbígbóná ó sì ń bá wa ṣe é ní tútù náà ni ó sì ń ṣe dáadáa sí wa definitely irú èèyàn báyẹn ni ta máa ń kọ́ ṣe yóò wá àwọn afẹ́ẹ̀sì wọ́n sọ fún wa nípa àyà tí a kà yìí ipe lára ọ̀nà tí a lè fi rí ọmọ ènìyàn mú leléyìí òun náà ní káwa ṣàmọ̀ ṣe dáadáa sí ẹni tó ń ṣaburú sí ẹ ìwọ máa ṣe dáadáa sí ó ń bẹ jẹ ó ń sọsọkúsọ ń pa rẹ ìwọ má bà jẹ má sọsọkúsọ ń pa rẹ ìwọ máa ṣe dáadáa sí lára ọ̀nà tá a lè fi mú ọmọ ènìyàn leléyìí ṣùgbọ́n ọ̀nà wúrà lè fi mú àwọn òbílẹ̀ jẹ́nú àwọn èṣù àwọn àlùjẹ̀nú torí pé àárín wọn òun náà ni ká máa wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ká máa wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi aburú àwọn èṣù aburú àwọn àlùjẹ̀nú torí pé àwọn náà aláburú ni wọ́n ṣùgbọ́n àárín wọn ọ̀nà owó wà lálẹ́ fi rí ìdáàbòbò bí ọ̀rọ̀ tí wọ́n òun náà ní ká máa sáàdì ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba tó pa láṣẹ tó pa anábíwá muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ṣùgbọ́n ọmọ ènìyàn ìṣe dáadáa sí wọn lára ọ̀nà tí àwa lè fi jẹ́ kí wọ́n ní opinion mi pa wa ni òun ló fọ́ tó jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní wa khaliqi nasa bi khulqin hasan ìwọ máa báwọn èèyàn lò pẹ̀lú wa dáadáa ìwà dáadáa tó o bá ti ń fi ń báwọn èèyàn lò mi ò máa gba correction látara ẹ̀ ẹlòmí ò dẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ látara rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam látara ìwà tó fi ń báwọn èèyàn lò òun ló fi di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi nífẹ̀ẹ́ anábíwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn kẹfìrí ẹlòmí látara pé anábí sallallahu alayhi wa sallam máa ṣètọrẹ àánú fún ló fi di pé ẹlòmí ó padà muhammad sallallahu alayhi wa sallam lára ẹni tó ṣùgbọ́n wa mazala yu'tini hatta asbaha ahabba an-nasa ilayya ahabba an-nasi ilayya kò yẹ gbogbo lẹ́ni tó ń fún mi hatta asbaha ahabba an-nasi ilayya tó fi lẹ́ni tí mo fi nífẹ̀ẹ́ sí jùlọ so látara ìmọ̀ tọrẹ àánú ẹlòmíì ọkàn rẹ̀ yóò rọ̀ fún wa nígbà tó o bá ń ṣe ìtọrẹ àánú fún òun ṣàánú rẹ̀ òun ṣe dáadáa sí i òun bẹ́ẹ̀ jẹ́ ó ń sọsọkúsọ ń pa rẹ̀ ṣùgbọ́n wo yé máa ṣe dáadáa sí tó bá ní òun fún tó bá yẹ ẹ̀mí rẹ̀ ó padà chéǹjì nípa rẹ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ní irú èèyàn bẹ́ẹ̀ lè sọ ó ní wa ahsin ila nnaasi tamlik riqabahum ìwọ máa ṣe dáadáa sáwọn èèyàn òwò wọn mú sábẹ́ gbogbo nǹkan náà kọ́ ni líle ṣùgbọ́n ká fi dáadáa báwọn èèyàn lò tó bá ti fi dáadáa báwọn èèyàn lò ìwà dáadáa ni wà rẹ ó jẹ́ni tí máa tọrẹ ó jẹ́ni tí máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn lò ẹni tó bá jẹ́ èèyàn líle tó ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò fúnra rẹ̀ ni ó mú rẹ̀ wálẹ̀ ẹni tó ṣe kó ń sọ̀rọ̀ ẹ láìdá tó ń ṣe nǹkan tí ó dá fún ẹ ṣùgbọ́n wọ́n ń ṣe dáadáa sí fúnra rẹ̀ ni ó padà ẹ̀bùn rẹ̀ wálẹ̀ èèyàn kan sọ níjọ́ kan ó pé lára àwọn èèyàn tí ó ní ìkórira fóun gan òun á fẹ́ ṣe ìtọrẹ àánú òun wá ní kábàáhùn lọ fún un ní nǹkan ẹgbẹ́ wọ́n sọ ó nítorí tí mo fi ní kó lọ fún náà nìyẹn rẹ̀ wá wò pé á ah, inú òun ò dùn sí ṣùgbọ́n padà ráyàn wọ́n lọ fún ẹni yìí wọ́n lọ fún ní nǹkan ìgbà tó wò ó gbà ó ní pẹ̀lú gbogbo ṣe ah, mọ́ ẹnìyẹn wá di ẹni tó change sí dáadáa nípa arákùnrin yìí wọ́n ti kankan tó fi ní ìkórìíra fún tẹ́lẹ̀ ó kàn ní ìkórìíra fún náà ni gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé nature ọmọ ènìyàn ń gbà ní ìní tó ṣe pé èèyàn kan ó ní ìkórìíra fún èèyàn kan tẹ́ bá bèrè ẹni tó ní ìkórìíra fún kí ló ṣe fún ẹ kò sí kankan tó ṣe fún òun ni ìkànnú àwọn lárúbáwá ó fi kọ póẹ̀mù kan onítàbá kùlúbùn kùlúbà káwùmí wọ́n máa da ẹ̀ńdàá dúnúbùn àwọn kankan kórìíra àwọn èèyàn kan náà òun ṣe pẹ́ṣẹ̀ kan ló ṣe é ló fi kórìíra rẹ̀ ẹlòmíì nísìnyí ó wo ìpè lágbájá ó ṣe jẹ́ kó nìkan náà dárúkọ láwùjọ ó ṣe jẹ́ kó lórúkọ jù mí lọ látara ẹ̀ ni ó kàn máa ní kórìíra fún irú àwọn èèyàn báyìí láàárọ̀ ọ̀nà tí wọ́n lè fi bá wọn lò òun náà ní kéèyàn ṣe dáadáa sí wọn idfa abilẹ̀ ti yé àṣàmù ẹni tó bá ń ṣe tí ò dá fún ẹ má ṣe fún un padà ìwọ fi tó dá rọ́pò fún fàyídà lẹ́bi bẹ́yìn kawa bẹ́yìn ahu àdáwàtún ká ànàwó wàlíyùn hamim ọlọ́run ọba ní ẹni tó ní ìkórìíra fún ẹ tó mú ẹ lọ́ta láìpẹ́ láì jìnnà ó rí i pé yóò padà di ẹni tí yóò di ọ̀rẹ́ tímọ́tímọ́ yóò di ọ̀rẹ́ tímọ́tímọ́ fún ẹ ṣùgbọ́n wọn máa yòlá kọ́ ha ilẹ̀ lẹ́rìí náà sọ́bọ̀rù àwọn tó máa lè ṣe sùúrù ni wọ́n rí i nǹkan tá à ń sọ yìí wọ́n máa yòlá kọ́ ha ilẹ̀ ọdún abdul azim àwọn tí ọlọ́wọ́n bá kà fún ẹni ìrì ńlá àwọn náà máa ṣerú nǹkan báyìí kéèyàn ṣàbùrú fún yàn kéèyàn dá a padà fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èyàn ṣàbúrú sí yàn èyàn dá apára ní dèdè tó ń ṣe fún yàn láburú bá láìfi ṣùgbọ́n tí yàn bá lè ṣàbójú kúrò eléyìí ló fi dáa jùlọ ọlọ́mọba subhanahu wa ta'ala oni wa laman intasara ba'da zulmihi fa ulaika ma alayhim min sabil ẹni tó bá gbìjà ara rẹ̀ nígbà táwọn èèyàn ṣe àbòsí fún fa ulaika ma alayhim min ọlọ́run ní kò sí bàwí fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbìjà ara ẹni ńgbà tí èèyàn kan ṣàbòsí fún wa kò gbọ́dọ̀ sí ìkọjá àlà níbẹ̀ tá a bá ti ṣe ìkọjá àlà àwa náà ti di ẹlẹ́ṣẹ̀ sọlọ pé Islam ó encourage wa lọ síbi pé kí ni kájẹni tí ó máa ṣàmójúkúrò fún àwọn èèyàn lọ́lọ́wọ́ bá ti sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àyà mi ó ní khudhil afwa jẹ́ni tí ó máa ṣàmójúkúrò fún àwọn èèyàn jẹ́ kí ìwà rẹ kó jẹ́ ìwà alábòjúkúrò àwọn nǹkan táwọn èèyàn bá ń ṣe fún ẹ tó kú díẹ̀ káàtó ní àmúmọ́ra ṣàbójúkúrò fún wọn wá àmúbilẹ̀ ọ̀rọ̀ máa pàṣẹ dáadáa fún àwọn èèyàn máa pàkíyèsí àwọn èèyàn sí nǹkan dáadáa jẹ́ nǹkan dáadáa máa pàkíyèsí àwọn èèyàn sí wá àwọn aláìmọ̀kan tó ṣe pé wọ́n a máa behave stupidly nígbà tán bá ń bá àwọn èèyàn lò má wọn kún má wọn kún nǹkan ṣe fún ẹ tó ń dùn ẹ yẹn fi fún ta'ala kó o retí ẹ̀sán lọ́dọ̀ fi bá anábọ̀wá muhammad sallallahu alaihi sọlọ́bí jẹ́ pé ìgbà mí ànábì sallallahu alaihi wasallam táwọn èèyàn míì bá ṣe nǹkan fún aṣàmójúkúrò tó bá ṣe pé nǹkan yẹn ní í ṣe pẹ̀lú pásánálítì ẹ̀ ní aṣàmójúkúrò fún àwọn èèyàn bẹ́ẹ̀ náà ní Islam fẹ́ ká ṣe ṣùgbọ́n nǹkan tó bá ní í ṣe pẹ̀lú òfin ọlọ́wọ́n ibẹ̀ làwọn yẹn ti máa ń rí pípọ́n ojú ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìyàwó Aisha radiyallahu anha bó ṣe sọ ó lára ní sọlá a máa ṣàmójú kúrò púpọ̀ ṣùgbọ́n wá ìlà wà ìlà tó yí kàtì hurmatun min hurmatillah ó ní tí àwọn èèyàn bá bá ó léètì kan nú àwọn òfin ọlọ́run ọba ibẹ̀ ilẹ̀ ti di tójú ànábì ó change eléyìí náà ni tí àfa tó gbọdọ̀ fi kọ́ra and compromise òfin ọlọ́run ọba ìtọ́lọ́run bá fẹ́ ká ṣe nìyí àfa gbọ́dọ̀ dúró tì í oníwàásí gbọ́dọ̀ dúró tì í kò gbọ́dọ̀ compromise yẹ ẹ̀yìn iwájú ọba ló wà ní iwájú pẹ́sidẹ́ǹtì ní iwájú ní iwájú olówó kan ló wà ní bọ́rọ̀ ń bá ṣe sọ̀rọ̀ rẹ̀ ní agbọ̀rọ̀ pẹ́sidẹ́ǹtì ẹ̀fà wòyàn láì wọn ṣùgbọ́n bí àfáà yìí ń gbà tó ń ṣe wá sí èèyàn kan bu oníwèrè ni kò gbọ́dọ̀ concentrate lórí ẹni tó bu tó pe ń wéèrè àbẹ́ni tó bu tó pe lópònú because he concentrate lórí ìyẹn kò ní jẹ́ kó lè ṣe kíni kò ní jẹ́ kó lè sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ yóò wá di pé kíni ó fẹ́ gbìjà rẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ gbìjà mọ́ ìjọba ènìyàn yóò dùn ún gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ó lè fẹ́ tara ìjọba ènìyàn náà ṣe ni ṣùgbọ́n torí nǹkan tó gbé dání ó gbọ́dọ̀ dúró ti nǹkan tó gbé dání nìyí òdodo tó sọ yẹn tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni kó gbájúmọ́ kó mọ́ lòun fẹ́ gbìjà ara wọn torí pé in the course kó fẹ́ gbìjà rẹ̀ yóò padà fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó ṣe wípé ó fẹ́ píríṣì fáwọn èèyàn eléyìí ni ìṣe sí adábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ẹni ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba subhanahu wa kó ṣàwọn ẹnì kọ̀ọ̀kan wa kó kàwá kúnnú wọn so ló fi jẹ́ pé tàbá wọnú alukur'an a rí i pé àyè púpọ̀ lọ́nà ọba ti sọ̀rọ̀ muhammad wa sallam ìgbà míì kan pé muwèrè ìgbà míì kan pé gbogbo yẹn wọ́n ń bú láti lè fi distract attention rẹ̀ kúrò níbi nǹkan tó gbé dání ọlọ́run ọba wa sọ ayà kalẹ̀ irọ́ òun ṣe wèrè o òun o òun ṣe o láti lè sọ fún un wípé dúró ti sọ fún wọn eléyìí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó ń jíṣẹ́ ọlọ́run ọba ó gbọ́dọ̀ dúró ti nǹkan tó ń sọ kó má ti kan distract attention lọ́lọ́run ọba fi ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam idfa abilẹ̀tì iye asanu sẹ́yí ata fi nǹkan tó dáa jùlọ fi ti tó ń jẹ́ aburú dànù ẹni tó gbé aburú wá fún ẹ ìwọ fi dáadáa sàn án padà nahnu alamu bima yasufun ìtàn fi ń ròyìn ẹ ìròyìn kíròyìn tí wọ́n lẹ̀mẹ́ lára in tó jẹ́ tán pé ẹ́ àwa mọ̀ ẹ́ jù wọ́ lọ ìwọ́n sàmọ̀ ṣe dáadáa sí wọn wọ́n kó rọ́bì àwùjọ bí kẹ́mi amazá ti ṣọ̀yà pé máa sọ wípé ìrẹ́ ọlọ́run ọba mi o àwùjọ bí kà mo sá díẹ̀ min amazá ti ṣọ̀yà pé níbi àwọn ròyìnròyìn ṣọ̀yà pé níbi èrúyẹ́ ṣọ̀yà pé àwọn èṣù torí pé gbogbo wa bá ṣe wà yìí kọ́lọ́mbà kó ṣàánú wa ni ṣàìtàn àti àwọn ọmọ ogun rẹ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n ń lé ẹnì kọ̀ọ̀kan wa káàkiri anábíwá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ ó ní iná ṣàìtànà yẹ́jìrì ibni adama májìrà dami ṣàìtàn ó ń fúlò lára ọmọ ènìyàn ni bí ẹ̀jẹ̀ ṣe ń fúlò lára wa so ìgbésẹ̀ ìtọ́nù ó mọ̀ sọ fún wa ṣe léyìn nǹkan tí ó ní ká máa ṣe òun náà nìkan tí ó dá yóò mọ̀ pa aláṣẹ aburú bẹ́ẹ̀ lẹ̀mí wa náà yóò mọ̀ pa wá láṣẹ aburú tíṣọ ìtọ́nù bá ti rí ẹ̀mí wa tó bá ti rí kọ́ńkà òun náà mọ̀ pa wá aburú yóò ní ká ṣe nǹkan báyìí eléyìí ni wọ́n ń pè ní anafsul amara to be so ẹ̀mí tí máa pàṣẹ aburú fún wa ẹ̀mí wa ń pa wá aburú ṣàìtọ́nù ń fló nínú ẹ̀jẹ̀ wa tóun náà ń fún wa láwọn whisperings àwọn ìwúyẹ́wúyẹ́ nínú ọkàn tó jẹ́ nǹkan tí ó da ẹ̀mí wo mọ̀ pa wá láṣẹ ṣàìtọ́n ló tún mọ̀ pa wá láṣẹ nǹkan tí ó da látara pé kí ni òun wúyẹ́wúyẹ́ olóòtú jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ń pa ànábì rẹ̀ láṣẹ ipe kúl a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas sọ pé musa di ọlọ́run ọba ọba wo ọba àwọn èèyàn ọba owó òun náà ni ọba tó ṣe wípé òun náà ló yẹ káwọn èèyàn máa ṣèjọ́sìn fún ọba tó ní kápá lórí gbogbo àwọn èèyàn ìṣọ́rẹ̀ lọ́sùwà sílùkọ̀ náà níbi aburú alùwàsùwà òun náà ni tó máa ń kóró ìró yìí sínú ọkàn yẹn alhannas tó pa mọ́tà yìí alẹ́rìí yìí wàsùwìsù fi sùdùrì náà tó ṣe pé ó máa ń fi ròyìnròyìn sínú ọkàn àwọn èèyàn minal jinnati wan nas nínú àwọn àlùjẹ̀nú ni àtàwọn èèyàn so ṣaitan in tó pamọ́ sí wa táàrí ni ọlọ́run ọba ní ináwó yàrá kòkó ọwọ́ kàbílù omi àìsàn látara ọ̀nà òun òun àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n rí yín ẹ̀yìn lẹ́ẹ̀rí wọn bó la ṣe fẹ́ bẹ́ni tí ààrí bó la ṣe fẹ́ bàjá bó la ṣe fẹ́ mórí bọ́ níbi aburú ẹni táàrí tó ṣe pé òun ló ń rí wa kò sí nǹkan tá a lè fi mórí bọ́ àfi ká sáájú ọlọ́run ọba olóbìjẹ́ pé ọlọ́run ọba pa nábì muhammad sallallahu alaihi wa sallam ó pa á láṣẹ pé kúl àrùn sọ pé musa di bèrọ̀bì náà ọba àwọn èèyàn òun náà ló tún fi ń sọ fún ní ààyè yìí pé wọ́n kú rọ́bì máa sọ pé ọlọ́run ọba mi ò àrùn bíkà musa jẹ́ min hamazati shayatin níbi ròyíròyí àwọn ṣọ̀yàtí àwọn èṣù that is èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ táà fojú rí tó ṣe páwọn náà fojú rí wa tí wọ́n mọ̀ pàwá láṣẹ aburú tí wọ́n mọ̀ ju oríṣiríṣi nǹkan fún wa sínú ọkàn wa tẹ́lẹ̀ àmú wa lọ́nà táwọn ò ti rí bá a ṣe ń rìn káàkiri ìgbẹ́ làwọn àlùjọ̀nú náà ń rìn káàkiri lórí ilẹ̀ àwọn ò wọn àwọn rí wa bóò la ṣe fẹ́ protect ara wa níbi aburú wọn àfi kásá di ọlọ́run ọba ṣùgbọ́n ọmọ ènìyàn ẹgbẹ́ wa taari ara burú tó gbé dání àmọ́ àwọn nǹkan tó lè ṣe ọlọ́run ọba sọ fún ẹnìwọ̀n muhammad sallallahu alaihi wa sallam idfa abilẹ̀ ti àṣà ìwọ máa ṣe dáadáa sí tó bá ti ń ṣe dáadáa sí láàárọ̀ ọ̀nà tó lè fi kọ́ńkà ẹni idfa abilẹ̀ ti àṣà fayidà lẹ́bi bẹ́ẹ̀ nàkọ̀wà bẹ́ẹ̀ nàwó àdáwọ̀tún ká ẹni tó ṣe kó mú ẹ lọ́ta látara ìmọ̀ṣe dáadáa sí ìmọ̀ṣe dáadáa sí ìmọ̀ṣe dáadáa sí fún ara ẹ̀ ní ó padà bá rẹ̀ wípé ah wọ́gán láṣẹ jù ní bó ṣe ń gbé gbígbóná fẹ́ nìyí bẹ́ẹ̀ ló mú wá fún ẹ tútù bó ṣe ń ṣe gbogbo tó ń tó ń ṣe tí ò dá lẹ́ni yìí ṣe dáadáa sí ẹ fúnra rẹ̀ yóò mọ bá rẹ̀ wí nìyí àfẹni tó ṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ti kà kún aláburú èèyàn tó lópin lókun ṣùgbọ́n tó ṣe pé ṣètọ́n ló ń ti òun náà lọ síbi ìmọ̀ ṣaburú fún àwọn èèyàn tó nǹkan fúnra ẹ lè má fẹ́ ṣe é tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣètọ́n ló ń fi nǹkan aburú sí i ní ọkàn tó fi ń ṣe ìwọ náà wá òkú ọ̀nà wọlé lè fi kojú rẹ ìwọ máa ṣe dáadáa sí padà ogun ẹni tó ń ṣaburú sí wa nú ọmọ ènìyàn ní káwa máa ṣe dáadáa sí torí pàà ń rí fàyídà lẹ́dí bẹ́ẹ̀nà kọ́ ọ̀bẹ́ ìnáwó àdáwọ̀tún ká náwó wọlé òun yóò bá dọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ ayò ebi táwọn èèyàn bá ń bẹ̀ ẹ́ lẹ́yìn tó máa ń bẹ̀ ẹ́ jẹ́ lẹ́yìn òun ni ó bẹ́ wúlẹ̀ tí ó máa jà òun ni ó máa dìfẹ́ǹdẹ̀ látara pé kí ni ìwọ ṣe dáadáa sí ṣùgbọ́n gbà tí wọn náà bá jẹ́yàn tó ṣe pé ó láì dé èèyàn in tí wọ́n fi ròyìn ẹ̀gan owó ọ̀sì jù bẹ́ẹ̀ lọ dẹni wọ́n gan fún rẹ nìyí o ti ṣí ààyè ilẹ̀ o ti ṣí géètì ilẹ̀ fún àwọn èèyàn láti máa sọ̀rọ̀ ẹ̀ láì dáa ṣùgbọ́n gbà tí wọ́n bá jẹ́ ní eré tó ń ṣe dáadáa àwọn nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ní àwọn ìwà dáadáa ìwọ ń ṣe tó jáwọ́ ń bẹ́ẹ̀ ó dẹ kùnà níbi ìmọ̀ ṣe dáadáa yìí gbogbo ẹni tó bá ń bínú ẹ òun ni ó padà kàbùkù òun ni ó padà kàbùkù lọ́lọ́run bá sọ fún anábọ́wá muhammad sallallahu alaihi inna shani'aka wal abtar ẹni tó bínú rẹ òun ni ò láti mọ̀ tán ìsìnà kó juwọ́lẹ̀ kó ṣe pé kí n dáadáa tí wọ́n ń ṣe kó yí padà àbí kó kábùkù látara rẹ̀ ṣùgbọ́n n ta sọ eléyìí nǹkan tó ṣòro fáwọn èèyàn láti ṣe nù ìjọ mìíràn a ò pé ṣe ọ̀dẹ̀ ni àbókù mi àbí mi gbẹ́nu tèmi fún kinní kan àáfẹ́ retaliate padà ibi tá a ti ń retaliate yẹn ṣaitọ́nù ó tún ṣe kíní yóò tún wà rìn wa olànàbíwa muhammad sallallahu alaihi wasallam sọ́njọ́ kan ó ní almustabani ṣaitọ́nà yàtàhátara ni ìyẹn méjì tán búra wọn àwọn méjèèjì èṣù méjì tán kan sọ̀rọ̀ recklessly ni wọn recklessly náà méjì jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń búra wọn eléyìí bú eléyìí náà bú padà ṣaitọ́nà ṣaitọ́nì méjì ni wọn yàtàhátara ni tó ṣe pọ́n méjì ń sọ̀rọ̀ recklessly nínú ọ̀rọ̀ ẹ̀mí ó ní almustabani ẹ̀ méjì tó ń búra wọn ní fa'ala albáàdì ìmìn ọmọ màálàmì àtẹ́dì mazlum ẹ̀ṣẹ̀ pọ́n búra wọn ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ló ní ẹ̀ṣẹ̀ yẹn lópin ìgbà tí ẹni tán ṣàbòsí fún tóun rẹ̀spọ́ndì wo bá kọjá níbi retaliation ṣùgbọ́n àti mọ́ kọjá àlàyé ibi tọrọ wà nù ẹ̀wọ̀n ló kọ́kọ́ bú mi lèmi náà fi bú padà ìgbà tó bú ẹ tí wọn náà bú padà ṣé ó bú ní dèdè tó bú ẹ àbó bú kọjá ẹ tó bá ti bú kọjá ẹ ẹ méjèèjì ẹ ti di ṣètọ́nù méjì tó sọ̀rọ̀ rẹ kílẹ̀sílẹ̀ nù ṣùgbọ́n tó ṣe pé wọ́n bú ó rẹ̀ wò pókè mo yá fi ẹ̀fọ́ lọ nì tọ́máníkà wàá ṣèdájọ́ àá lọ dẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wọ́n máa yòlá kọ́ ha ilẹ̀ lẹ́dí iná sọ́bàrù àwọn onísùúrù àwọn èèyàn nu wọ́n máa yòlá kọ́ ha ilẹ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ eléré wájú ọlọ́wọ́ bá kí ká ṣe sùúrù àyàfi má ṣe pé nǹkan ẹ̀yìn ó bà nǹkan jẹ́ ju bó ti yẹ lọ lókù ẹlòmíì mẹ́ tó ṣe pé bó ṣe máa ń ṣe nu yóò bu eléyìí yóò ṣàbòsí fẹ́lẹ́ yóò ṣàbòsí fẹ́lẹ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe sùúrù fún kò wá kọ̀rẹ́kì ẹ̀ ìlú èèyàn bẹ́ẹ̀ kan rìtàlíètì fún láti lè fi kọ̀rẹ́kì ẹ̀ eléyìí ẹ̀sìn òtakù ẹ̀sìn òtakù olóòjẹ́ pé ká ṣe sùúrù àti ká ṣàbójú kúrò islam encourage ẹ e. níbi tí ìṣe sùúrù àti ìṣàbójú kúrò bá ti wúlò ṣùgbọ́n tí ìṣe sùúrù àti ìṣàbójú kúrò bá ti wúlò tó ṣe pé yóò tún mọ encourage ẹni yẹn láti mọ ṣe kọjá àlàní irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìṣe sùúrù fún wọn àbí ìṣàbójú kúrò fún òwúlò nù tòmíyèjì náà ní islam ló gbé kalẹ̀ ṣùgbọ́n ní tí sùúrù àti káṣàmójúkúrò fún tó bá ipò ló wúlò fún islam encourage e púpọ̀ so ló jẹ́ wípé èèyàn kan ṣàbúrú fún wa but ẹni yẹn kò ń ṣe ní táàmù máa burú ṣíṣe ṣùgbọ́n nǹkan yẹn kan já wá ní islam máa ó lè ṣàmójúkúrò fún òun gan fún rẹ̀ yóò regret nǹkan tó ṣe ṣùgbọ́n tó gbókè tẹ bá ṣàmójúkúrò fún aburú tó ṣe fún yín yóò tún lọ ṣe fẹ́ lómi irú èèyàn bẹ́ẹ̀ islam máa ń ẹ má ṣàmójúkúrò fún ẹ̀rí pé ẹgbẹ̀sán lára ẹ̀ sòtòrí òfin ọlọ́wọ́n bá nǹkan tó pé ni sọlọ́wọ́n ń sọ fún anábọ̀ muhammad sallallahu láti lè fi fún oníṣòro gbogbo nǹkan tí wọ́n wọ́n bú ẹ wọ́n pè ń wèrè wọ́n pè lákọni wọ́n sóríṣiríṣi wọ́n pè lópìdẹ́ ètò àbílẹ̀ ti àsánú sẹ́yìn à ìwọ fi dáadáa rọ́pò aburú tẹ́ ṣe sí ẹ̀yẹ náà alẹ́mù bí ma yẹ̀sì fóòn èyí tí wọ́n fi ń ròyìn ẹ tán fi ń ròyìn mẹ́sẹ̀jì tó gbé dání àwa mọ̀ jù wọ́ lọ gbogbo tán ṣe pátápátá la nímọ̀ ń pa rẹ̀ ìwọ ṣáà ṣe dáadáa sí wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣe dáadáa yìí débi wípé ọlọ́wọ́n bá padà tẹ gbogbo ilẹ̀ lárúbáwá ó tẹ̀ ẹ́ lórí bá fún un ó di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó wọnú ẹ̀sìn islam afuwaja níjọ níjọ ọlọ́run fi ń sọ nínú àyà mi fabima rahmatin minallahi lintalahu ọlọ́run ní ara ìkẹ́tọ́lọ́wọ́n ọba ṣe fún ẹ òun ní pòrọ̀ fáwọn èèyàn walau kunta faddan tó bá jẹ́yàn kan tó le koko ní ghalid alqalb tó ṣe pé ọkẹ́ ọkẹ́ yí lanfaddu min hawlik àwọn èèyàn bá ti túká ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn rí ní tó ṣe pé kíní ó jẹ́ láyé nù jánib ẹni tó rọ̀ ni ìgbà mí àwọn olómi àwò òmùgọ̀ sí àwò pé eléyìí lára àwọn tí ó lẹ́kọ̀ọ́ ń pa nǹkan ní kákọ́ lárúbáwò oko kan ti wá níjọ́ kan tó wá bá anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá níbi ojú ya muhammad rẹ̀ muhammad ó kúròjì ó jade jáde tí wá jáde bó ṣe ń bá sọ̀rọ̀ Otu tó wá gba mú níbi aṣọ ọrùn báyìí ló fún aṣọ ọmọ ọlọ́run ó ní àti ní mi má ní ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ẹ̀ fún mi bẹ́ẹ̀ nígbà ní àwọn sàábé irú aka báyà káwọn lára pé wọ́n yàbọ̀ ẹ̀ká àwọn kó bí tí fún wọn ni yóò nìkan ṣe sùúrù eléyìí aláìmọ̀kan nílé yóò nature rẹ̀ torí pé ó rí pé eléyìí ó nídìí ká kọ́ ni ó yàtọ̀ sẹ́ni tó ṣe pé nǹkan yé tó mọ̀ ọ́n mọ̀ takò fi ọlọ́mọ bá eléyìí nǹkan ò yé yín lọ́lọ́mọba subhanahu wa ta'ala fi sọ oníire òjíṣẹ́ ìpé iná lẹ́dínà yunadunaka min wara'il hujurati àwọn tó ṣe rí pé wọ́n ń pariwo orúkọ rẹ tán dúó lẹ́yìn wíńdò tán pariwo ya muhammad rẹ muhammad okroch jáde sí wa aksaru láàkìlú ọ̀pọ̀lọpọ̀ onílàákàyò wọ̀láwọ̀ annum sọ́bàrù tán bá ṣe sùúrù àtàtàkùrújà iléyìí tó fi wá jáde wá bá wọn làkánú xẹ́rẹ̀ láwùn eléyìí ò bá jóore fún wọn ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò nílàákàyò ṣùgbọ́n wọ̀láwọ̀ gafúrò rahim dájúdájú ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala gafúrò ọba aláforíjì rahim ọmọ so ló jẹ́ pé mùsùlùmí ká gbìyànjú àti máa ka alukur'an wà dáadáa yóò máa tún relationship wa pẹ̀lú àwọn èèyàn ẹlòmí ò wù òmùgọ̀ sí ọ tó bá wù òmùgọ̀ sí wa ká rántí anábíwá muhammad sallallahu alayhi wa sallam bó ló ṣe bá wù òmùgọ̀ lò ẹlòmí dẹ̀ ní yóò wù ọlọ́gbọ́n síyàn àbàwọn lò bẹ́ẹ̀ náà ni a lè expect kí gbogbo àwọn èèyàn rí bákan náà a lè expect kan rí bákan náà bánàbí sallallahu alaihi wasallam bó ṣe báwọn èèyàn lónìí yẹn àwa là á máa tírèèni ara wa láti lè akọmọdéètì àwọn nǹkan wọ̀nyí láti lè gba àwọn nǹkan wọ̀nyí mọ́ra ó ṣòro gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́n ọba sọ fún wa ṣùgbọ́n lára ìwà àwọn ẹni ọlọ́wọ́n ọba ni eléyìí lọ́lọ́wọ́n ọba ń sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ipe ìfà abilẹ̀ ti ìyẹ àṣánù fi tó jẹ́ tó dá òfin rọ́pò àṣẹ́yí a in tó jẹ́ àbúrú wọ́n máa ṣe dáadáa sáwọn ìmá ṣe dáadáa lára àkàtì máa ti àbúrú kúrò yìí èèyàn ṣe tọrẹ àánú fáwọn èèyàn yóò máa ti àbúrú kúrò fún yẹn náà tí a máa ń ṣe ìtọrẹ àánú tó ń ṣe sọ́dákọ̀ yóò máa ti aburú kúrò fún yàn nahnu alamu bima yasifun àwa la nímọ̀ jù nípa nǹkan tí wọ́n fi ń ròyìn lẹ àti nǹkan lẹ́mẹ̀ tí ò rí bẹ́ẹ̀ òkú rọ́bì àrùdù bí kàmín amazan ti ṣe àti máa fi kúnú àdúrà rẹ pípé èrè ọlọ́wọ́ mo sáà ọ́ níbi àwọn òyìnròyìn ṣe àti ìṣinilọ́nà tí àwọn èṣù táà fojú rí tó ṣe pé wọ́n lè kó bá ní wà áwọ́dù bí ká rọ́bì àyàndòrò eré ọlọ́wọ́ bá mi ò mú sádìọ́ má jẹ kán rọ́dọ̀ mi dé sí torí ẹni tíṣọ ìtọ́n bá rí ọ̀dọ̀ ẹ̀ jòkó sí yóò máa ṣe ìgbésí ayé rẹ̀ básubàsú ni yóò jẹ gàba lórí ìgbésí ayé ẹni àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba tó ní kó mọ́ ṣe oníṣètọ́nù máa tì í lọ síbẹ̀ àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba tó ní ká jìnà sí ibẹ̀ ni ṣètọ́n yóò máa darí ẹ̀ lọ ṣètọ́n yóò máa jẹ́ kí òròjú kó máa bẹ fún ó fẹ́ ṣe tọ́lọ́run ṣètọ́n ò ní jẹ́ kó rí ṣe ó yẹ kó kírun ṣètọ́nù ó mọ kóró jùbá ó yẹ kó gbáwẹ̀ ṣètọ́nù ó mọ kóró jùbá àwọn kan dáadáa ṣètọ́nù nífẹ̀ẹ́ kó ṣe torí pé kí ni kọ̀dù àbọ̀rọ̀ òṣèlú àwọn àbọ̀rọ̀ ti òṣèlú àwọn ṣèyàtìn wọ́n ti jẹ gàba lórí gbèsè ayé rẹ̀ so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọba ó ń sọ fún wípé máa sọ wípé èrè ọlọ́mọba mi ò mo sádìọ́ níbi amazati ṣayàtẹ́ àwọn ròyìn ròyìn ṣayàtẹ́ máa sọ wípé èrè ọlọ́mọba mi ò mo sádìọ́ àyàgbóró ni níbi kí wọ́n wá bá mi mọ́jẹ̀ kan ní ìkápá lórí mi so ló jẹ́ pé tá a bá là ń wá ìṣọ́ra àwọn nǹkan fi ń wá ìṣọ́ra náà nìyí nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe wípé èèyàn kan sàti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kó mọ̀ sọ pé kúl àrùdù bí rọ́bì fọlá dé ìparí kúl àrùdù bí rọ́bì náà ìtọ́lọ́wọ́ bá ti kọ́ ẹ̀yẹn ó bẹ̀ sọ ọ́ ó farabalẹ̀ sọ bọ́lọ́wọ́ bá ṣe fi kọ bí jibril àìsàlátù sàlám bó ṣe mú wá fún ó dẹ̀ ní má nínú rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dẹ̀ gbé ìnira yẹn kúrò fún ló fà tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam lára àwọn àzùkárù ìrántí ọlọ́wọ́ tí máa tẹpẹlẹ mọ́ òun náà ní kúlẹ̀ àrùn méjèèjì asábà máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọba torí kò sẹ́ńtà fẹ́ sáájú ọlọ́wọ́ náà ni. òun náà ló dá gbogbo nǹkan tí ẹ̀dọ́ ọlọ́run kan tó bá ń dà wá láàmú tó ń yọ wá lẹ́nu kásíláàdì ọlọ́run ọba tó dá ṣùgbọ́n ìsálọ bá nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ìgbé ẹ̀tọ́ ọlọ́run fún wa lọ sábà yẹn àtòun ló ní kápá lórí wa bẹ́ẹ̀ ni kò lè fi sùtá kankan wá àyàfi tí ọlọ́run bá lókù eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé mùsùlùmí tó bá gbọ́ eléyìí yé kò ní máa tójú lé àfáà káàkiri torí pé mọ̀ pé àfáà tó ń lọ ń bá ẹ̀dá bíi tòun náà ni tóun ní ọmọ àfáà ní owó àfáà ní jíjẹ múmú àfáà ní pírọ́blẹ́mù fámílì kò sẹ́ni tí ò ní pírọ́blẹ́mù tiẹ̀ àwọn ànábì ọlọ́wọ́n bá ní pírọ́blẹ́mù tó ṣe pa àkánú tan wọn so kí lẹ́yìn kó wa máa dẹ́rùbà wá in tí ò sí ní ìkápá rẹ̀ a máa wò póhun ló lè ṣe fún wa káwọ́ ìtàn àwọn ànábì ọlọ́wọ́n bá kò sẹ́ni tí ò ní pírọ́blẹ́mù kan sí kejì torí pé tọ́lọ́wọ́n bá ti yanjú ni wọ̀nà blókùn bí sọ́rì wọ̀lẹ́kẹ́ ìrẹ́ fitna ọlọ́ni a máa dan yín wò pẹ̀lú nǹkan tára yín ò ní fẹ́ gbà mí a dẹ̀ máa dán yín wò pẹ̀lú nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí gbà ni ẹlòmí ò kì í rò tí nǹkan bá ń dùn fún tí gbogbo nǹkan ń dùn ó ń kọ́lé ó ń ra mọ́tò kò ní rí sí pọ́lọ́n bá ń dán wò ni yóò torí pé ẹlòmíì tó bá di kó kí ni ó o ó ra mọ́tò ó ní gbogbo àwọn akẹ́yìn ìgbà yẹn yóò jìnà sọ́lọ̀ ṣètọ́ni ti gbóhùn mú tiẹ̀ ó ń kírun dédé tẹ́lẹ̀ kò ní kírun mọ́ ntí ọlọmíì kà fún pé ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ wọn òun ni pé kó ń jẹ mu ó ti wá gbàgbé pé àwọn tí nira fún wọn muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo wa tá ń lẹ́ra wa mọ́ ìgbà míì jíjẹ múmu ó le fún ìyàwó rẹ̀ Aisha radiyallahu anha ìgbà míì ó ní oṣù méjì lè lọ gbáko gbáko táwọn onídáná nulẹ̀ tó ṣe pé táwọn ó máa jẹ náà ni dàbídùn àtomi ànábì ọlọ́run ọba nu ẹni tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ọmọ ènìyàn pátápátá nu so ẹlòmíì wà ní pírọ́blẹ́mù kan sí kejì a máa lọ bá wọn àfa tó ṣe yí pé in tí wọ́n máa tì wá lọ sí ẹlòmíì ó tì wá lọ síbi nǹkan ẹbọ tọ́lọ́n bá fẹ́ mú ẹlòmíì yóò wà ní kí nǹkan tó ń fẹ́ kó tẹ̀ lọ́wọ́ tí wà ní ah, àfa ẹ̀ mọ̀ṣẹ́ ẹni ọlọ́run làfa ẹ̀ kò mọ̀ pé kí ni ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ̀ móhùn ni ẹlòmíì dẹ̀ ní bá tún fẹ́ mú ní ìdàkejì náà in tó ṣe yẹn yóò ṣe bọ yóò ṣe gbogbo àwọn nǹkan in tó ń fẹ́ yẹn kò tó wá ní tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ti kó sínú ẹbọ ayé tó tún wá wá náà kò tún ní rí ọlọ́run tó fi mú ṣùgbọ́n ẹni tí ó bá mọ ọlọ́run ọba tó lè gbọ́ ọlọ́run ọba gbọ́ tó bá ń bẹ́nu kọ̀ǹdíṣẹ̀ kan tínú rẹ̀ ń dùn sí yóò mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba bákan náà tó bá ń bẹ́nu kọ̀ǹdíṣẹ̀ kan tó ṣe pé inú rẹ̀ ò dùn sí yóò tún sábì ọlọ́wọ́n ọba náà ni yóò tún ké pe ọlọ́wọ́n ọba ni eléyìí ni ẹ̀kọ́ tí alukur'an kẹrin tó fi kọ́ wa àwọn kẹtọ́ pé tá a bá ń ka alukur'an ń tààrin bẹ́ẹ̀ yẹn torí pé kò sí èèyàn kan tọ́lọ́wọ́n bò ní dánwò àfáà ni ẹni tí ó ń ṣe àfáà àdánwò táfà mi ń bá yí ó ju tẹni tí ó kì í ṣe àfáà lọ àwọn nǹkan wọ̀nyí òun ni nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ṣùgbọ́n kálá àwọn ń sáde àlùjẹ̀nù kan àbá ń ké pé nǹkan mí lẹ́yìn ọlọ́run eléyìí ewu ńláńlá ni fún wa ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ lẹni tó bá ń ṣe irú nǹkan kò lè ní àtibọ̀tán dáadáa wájú ọlọ́run ọba sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ fún ànábì rẹ̀ pípé wọ̀kú rọ́bì sọ pé èrè ọlọ́wọ́ bá mi a'udhu bika musadio min hamazati shayatin níbi àwọn aburú àwọn ròyíwòyí àwọn shayatin àwọn àlùjànnú tá àfojú rí èṣù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wa a'udhu bika musadiri ọlọ́wọ́ bá o an yahduruni wa rabbi an yahduruni musadiri ọlọ́wọ́ bá o níbi kí wọ́n lépa bá mi níbi kan ní ìkápá lórí èmi ọlọ́wọ́ bá ní hata ìdájá àádá omulmouj àwọn tó ń ṣe wá àti fún sọ́jà àwọn kèfèrí tí wọ́n gbà tán takò ẹ́ tán sọ̀sọ̀kúsọ ń pa ẹ́ tán fi ròyìn kí ròyìn tán fi ròyìn rẹ ọlọ́run ní bí wó ṣe mọ́ kọ̀ntínú nìyẹn o àfẹnitọ́lọ́ bá ṣàánú wọn lókù hata ìdájá àádá omulmouj títí tí ikú òdì fi wá déwá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn kọ́ọ̀lá rọ́bì jìrún ìgbà yẹn ní ojú rẹ̀ ó wà já yóò wá ní ìrẹ̀ ọlọ́wọ́ ọba o ìrìṣìrún ní ẹ̀yìn mọ̀lẹ́kà yìí ẹ dá mi padà sáyé láàlì àmọ́lù sọ́ọ̀rì hàǹtì màtàràtù kí n lọ ṣe dáadáa kí n lọ tó àwọn nǹkan tí mo ti bàjẹ́ àwọn tí mi ṣe dáadáa kí n lọ ṣe wọ́n dáadáa kálá ọlọ́wọ́ ọba ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ inna akẹ́lmọ̀tún wà ká ìlú ha gbólóhùn tí ó kàn sọ lẹ́nu lásán ni wọ̀mí wàrà ihìn barzakun ìlàyé omi wà á fún un ọlọ́ọ̀ni gàgà ti ń bẹ láàrin òun àtàwọn tó ń bẹ láyé kò lè padà sáyé mọ́ kò lè padà sí ayé mọ́ gàgà ti ń bẹ láàrin òun àtàwọn tó ń bẹ láyé sọ jẹ́ pé opportunity ta ní yìí ká lò dáadáa kò sẹ́ni tí ó padà wá sáyé mọ́ èèyàn kan padà wá sáyé ìrọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ ẹni tó bá ti kú ó ti kú nìyẹn ẹni tó ti kú ó ti kú ti ẹnu ìtògbélé ayé rẹ̀ ṣe òun tí ó lọ fi jábọ̀ fún ọlọ́run ọba tó bá wá di pé àwọn tí wọ́n ń ṣe wáá fi fún tó ń ṣorí kunkun tọ́rọ̀pá wọn gbọ́n tọ́rọ̀pá ẹni tó ń bá wọn sọ̀rọ̀ ọ̀dẹ ni tọ́rọ̀pá ẹni tó ń bá wọn sọ̀rọ̀ kò lajú tán rò pé ní tó ń bá wọn sọ̀rọ̀ alákatakítí ni tó bá yá gbogbo owó padà wáyé wọn sọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ni hata ìdá já àádọ́wọ́n mọ́j tí ikú bá padà déwá bẹ́ẹ̀ nìkan kan wọn yóò wà ní kọ́ọ̀lá rabbi jùrù a ní ìrì ọlọ́wọ́ bá o ẹ̀dá mi padà làálì ahmadu sọ́ọ́lì àǹfíìmọ̀ tàràkùtù kí n lọ tún ọ̀rọ̀ mi ṣe ẹlòmíì kó kírun nǹkan tó lera fún ni tẹ́bá ní kó wá kírun bí ìgbà tó ṣe pé ẹ̀ ń pè lọ síbi iná ni wọ́n rà sí ìpè ẹ lọ síbi ìkírun ìpè ẹ lọ síbi àlùjánnà ọlọ́run ọba ni tẹ́bá ní kí ẹlòmíì má ké pe nǹkan míì má lẹ́yìn ọlọ́run yóò ní ẹ̀fẹ́ jẹ́ kó ń ṣòro lé ni yóò lé ẹ̀fẹ́ jẹ́ kó ń ṣe ìṣe ìlú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn orúkọ tá ṣùgbọ́n ojú kálukú padà já kálukú padà mọ òkodo ọrọ, òkodo ọrọ yóò padà yé kálukú wa ṣùgbọ́n gbà ẹ́ ní àbámọ̀ kò ní wúlò mọ́ ìrì ọlọ́wọ́ ọba mi padà jí ń lọ ṣe dáadáa láyé kò ní wúlò mọ́ gbà ẹ́ torí pé ẹnì kọ̀ọ̀kan wa kan náà la ní kan náà la ní ìtẹ́kálukú lò láyé ó bèrè síra wọn ẹlòmí opportunity tó ń ní ó lè mọ́jọ ọdún mẹ́wàá lọ láyé ẹlòmí ogún ọdún ẹlòmí ọgbọ̀n ọdún odidi anabi ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam gbogbo to lo laye oju 63 lo elomi ti lé 70 rọ́dọ̀ọ̀dọ̀ ló lo ń bá kiri nìsín ìhun kò kí àwẹ̀ kò gbà ẹbọ ló ń bẹ́ẹ̀ ló dìde ànábì ọlọ́run ọba gbogbo tó lò láyé ojú sixty three lọ ìyẹn ànábì muhammad sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ rẹ̀ abubakri sixty three lòun náà lò umar sixty three lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ yìí pé àmàrù ummati bẹ́ẹ̀rẹ̀ sixteen wa sab'in àwọn tẹ́lẹ̀ wọn bá gun mú jọ mi láàrin sixty seventy. ó ní wàkọ̀lélú minhum man yajuzu dhalik díẹ̀ nínú wọn ni ó kọjẹ́ nísìnyẹn eré lomi o ti wọ 80 o ti wọ 90 o si pará dandan káàkiri ló fi jẹ́ pé nkan yìí nǹkan tá a ni opportunity taa ọlọ́wọ́ bá ní wà máa khalaqtul jinna wal insa illa liya'budun àtàlùjẹ̀nú àtẹ̀yà mi dá wọn fún kankan bí ó bá ń ṣe kán lè wá sí èmi ọlọ́run sọ́ni tó wáyé tí ò sin lọ́run ọba ó ṣòfò ayé rẹ̀ o torí pé opportunity kan náà la ní òlọ́lọ́wọ́ bá ń sọ ń bíbáyé fún wa hátà ìdá jẹ́ àdáwọn mọ́ọ̀tì ìgbà tí ikú bá dé wá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan nú wọn yóò ní kọ́lá rábì ṣòro ọlọ́wọ́ bá mi ò ẹ̀dá mi padà làálì àmàlù sọ̀lì hàn kí n lè lọ ṣe dáadáa fíìmà tàràtù níbi nǹkan tí mo fi kalẹ̀ sáyé ọlọ́ba ní kálà ó lè padà a lè bẹ́ẹ̀ padà iná akẹ́lìmọ̀tún kó wọ́n kọ́ ìlú wa ọ̀rọ̀ ẹnu lásán ni tó ṣe wí kó sọ wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun gàgá ń bẹ láàrin wọn àtàwọn ará ayé títí dọ́gbé ìdí àlùkìyàmá wọn lè padà sáyé mọ́ wọn jẹ́ pé àdìọ́kàn tí àwa yorùbá ta ní wọ́n ní àkúdàáyá kò sí tó ń jẹ́ àkúdàáyá àlùjànnú ló ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré àwọn tí ó dẹ̀ máa fọpọlọ wọn ṣe ń la àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn òye wọ́n léèyàn kan gbà tó kú wọ́n rí ní Kaduna ìgbà tó kú wọ́n rí ní Kano kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá kú láti sin ó ti kú ó ti kú náà nù àyàtù barzakhiya ló kú òun náà ni ìṣẹ̀mínú sàárè ló kú fún ìṣẹ̀mínú sàárè ló kú fún wéyẹ̀ bẹ́ẹ̀ ó ti kúrò ní láìfò ayé ń bí ìpele mẹ́ta ni ìpele ayé ń bí ìpele irú sàárè that is èyàn ń bẹ láàrin ayé àti alkiyama then ìpele alkiyama so ẹni tó ṣe wípé ó bá kú ó ti kú nìyẹn ẹ̀wọ̀n rí ní Kaduna wọ́n rí Mẹ́kà wọ́n rí ní kékeré bẹ́ẹ̀ àwọn àlùjẹ̀nù náà ń fi ọpọlọ àwọn èèyàn wọn àbẹ́ni tó mọ̀ wọn náà ń fi ṣeré àlùjẹ̀nù wà gbé àwòrán wọn yóò wá fi hàn àwọn èèyàn wọn ó wà ní ah, kódà mo rí níbí báyìí òun kọ́ lórí àlùjẹ̀nù tó fẹ́ fi ọpọlọ rẹ̀ ṣeré lórí ló wá ní àwòrán ẹni tí ó mọ̀ wọn ní ah, kódà ó fẹ́yàwó níbi kan tó bímọ síbẹ̀ gbogbo yẹn àlùjọ̀nù ló ṣe torí pé àwọn àlùjọ̀nù bọ́lọ̀ ń ṣe dá wọn wọ́n lè change sí oríṣiríṣi form wọ́n lè dẹranko wọ́n lè dèèyàn wọ́n lè dìgì wọ́n lè di anything ọlọ́wọ́n bá dẹ́ ẹ̀dá wọn bẹ́ẹ̀ so ní wọ́n fẹ́ fi ọpọlọ àwọn èèyàn ṣeré gbà ní wọ́n wá gbé àwòrán ẹni tó ṣe pé ẹni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó dá sàlẹ́sà tó ṣe pé ṣaitan ò lè fi àwòrán rẹ̀ ṣeré àwọn alùjẹ̀nú ò lè fi àwòrán rẹ̀ ṣeré òun náà ni ànábíwá muhammad sallallahu alaihi wasallam tànábì fi sọ onímọ̀ràn áni ẹni tó bá lóun rí mi lójú oorun fọ̀kọ́dọ̀rọ̀ áni àwòrán tó rí lójú oorun yẹn tó bá ṣe páwòrán tèmi náà ni èmi náà lórí fa inna ṣaitana láyàtọ̀ mọ́ sẹ́lùmí ṣètọ́nù ò lè bá òran mi wọ̀ ìyẹn fáwọn tí wọ́n mọ ànábì sallallahu alaihi wasallam ni o ẹni tí ó dẹ̀ mọ́ tí ó sì lára àwọn sàábí ó katira ó ní bọ́n ṣe describe àwòrán ànábì sallallahu alaihi wasallam so wá jẹ́ pé the same àwòrán tó kanu tíra náà lórí lójú oorun ànábì náà lórí ẹ̀ sallallahu alaihi wasallam torí pé ṣètọ́nù ò lè gbá òran rẹ̀ wò kò lè gbé wọ̀ ṣùgbọ́n ẹni tí ó mọ̀ ànábì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá lóhun rá ànábì lójú oorun kò kánú tíra bẹ́ẹ̀ ni kò sí lára àwọn sàábẹ́ rẹ̀ ó wá lóhun ránàbí lójú oorun ìyẹn ò túmọ̀ sí pé àwòrán ànábì lórí ẹlòmíà ní á òun rí àwòrán ànábì wá bá òun lójú oorun wọn wá ní kó describe ẹ ó ní irun funfun gbogbo orun bọ́ rẹ funfun àkùnṣe ànábì lórí irun funfun tó ń bẹ níbi irun gbà ànábì sọ̀lọ́ àsàmúlẹ́ka irun funfun tó ń bẹ lórí rẹ̀ wọ́n lè kà gẹ́gẹ́ báwọn sahaba ṣe describe ẹ̀ so ẹni tó orí tó ní irun funfun lórí tí gbogbo orí ẹ̀ tó ti ewu tí irun funfun tó pọ̀ ń bí irun mọ́ rẹ̀ kò ń ṣànábì lórí ẹ̀ ṣùgbọ́n fọ́tò ànábì gangan àlùjẹ̀nù kan ò lè gbé ṣètọ́nù kan ò lè gbé wọ̀ ṣùgbọ́n ẹlòmí tó yàtọ̀ sánàbí sọlọ́ àṣọ́là ṣètọ́n lè gbé fọ́tò wọn wọ̀ ìkanú àwọn àfáà ṣègbèsá ibùn tèmi rahimahullahu ta'ala àwọn èèyàn kan náà àwọn students ẹ̀ wọ́n láwọn rí tó wá ń sọ fáwọn pé káwọn ṣe báyìí èmi kọ́ lẹ rí ìgbà tẹ́ ń sọ yẹn ni mò ń bẹ láyè báyìí báyìí báyìí báyìí so ṣaitan àgbéyàwó àwọn èèyàn wọ̀ ṣùgbọ́n ní tí nǹkan bá yé yóò ti mọ̀ pé ètò ń ṣẹlẹ̀ ń bẹ ni pé àlìjọ̀nù ló ń ṣiṣẹ́ ṣùgbọ́n ní tí nǹkan ò bá yé yóò ní àkúdáyà ń bẹ ẹni tó bá ti kú ó ti kú àbí tí ò bá kú ló kù gbéyàwó èèyàn rò pé ó ti kú bọ̀ kò tí ì kú ṣùgbọ́n pé ó ti kú yẹn ó ti kú náà nìyẹn sọkàn wá ní òkè àárín ní mọ́kà àbárí níbì kan ìrọ́ ni ọlọ́wọ́n bá ní wọ̀mí wàrà èyí ń bá rọ́zákùn gàgá ti ń bẹ láàrin àwọn àtàwọn tó ń bẹ láyé ìlà yẹ́wọ́mí yòókù àtúrù títí dùjọ́ ń gbé ní alkiyama fàyídà nufikọ̀ fi sóòrò tó bá wá di pé àwọn ọlọ́wọ́ bá nìkan fọn fèrè sínú wo gbogbo àwọn èèyàn ti kú ayé ti parẹ́ àwọn ọlọ́wọ́ bá fẹ́ gbé àwọn èèyàn dìde ọjọ́ gbèndé alkiyama fẹ́ bẹ̀rẹ̀ fa ìdá nufikọ fi sóòrò tó bá di kí wọ́n fọn fèrè sínú wo fala ansaba bainahum yawma idhin wala yatasalu ọ̀rọ̀ mọ̀lẹ́bí mi ni bàbá mi ni ìyá mi ni ọmọ mi ni ìyàwó mi ni ọkọ mi ni kò sí tó ń jẹ́bẹ̀ ń jọyẹn o a ní máa fi nǹkan bẹ́ra wá wo pé mi ni bàbá rẹ̀ wo pé mi ni ìyá rẹ̀ ṣàánú mi wo pé mi ni ọmọ yìí èmi ni ìyàwó rẹ̀ fàlà à ń sábà bẹ́ẹ̀ iná mi ọmọ ìrìn kò sí tó ń jẹ́ mọ̀lẹ́bí jọyẹn bákan náà wàlá ẹ̀ tẹ̀sán àlù a ní máa bẹ́ra wá ní ọjọ́ yẹn ọlọ́run sọ nínú ààyè mi ó ní yóò mọ yẹ fúrúùl mọ́rùn mi àhíhì ọjọ́ tọ́mọ yìí ó rí ọmọ ìyá rẹ̀ ìyá kan bàbá kan ló bí wọn yóò dẹ̀ sá fún un yóò mọ yẹ fúrúùl mọ́rùn mi àhíhì wọ omihi wọ àbìhì yóò rí ìyá rẹ̀ yóò sá fún ìyá yóò rí bàbá rẹ̀ yóò sá fún bàbá rẹ̀ wọ sahibatihi wọ bani yóò rí ìyàwó rẹ̀ ìyàwó tí ò fẹ́ kó fẹ́ ìyàwó yóò rí njọ́ yẹn yóò sádánù ìyàwó náà rọrùn náà yóò sádánù àwọn ọmọ tó ṣe pé kò sí tí ò lè di báyàn já nítorí ẹ yóò rá àwọn ọmọ yẹn ní yóò sá fún àwọn ọmọ náà rọrùn náà wọ́n sá fún. lèkúlì mìíràn mi ń yọ ìdí ìṣàánú yòókù ni ọlọ́ọ̀ni kálukú ti ní tó rọ̀ ọ́ lọ́rọ̀ kálukú ní ẹrù tiẹ̀ tó tó gbé ọ̀rọ̀ pé ìyá mi ẹ̀dẹ̀ràn mi lọ́wọ́ òsínbẹ́ a bàbá mi ṣé ń mọ̀ ní ìwàdí ọlọ́run ní ẹ gbàgbé mi rárá kò sí tó jọ ṣé wọ́n rin ìlànà tí bàbá rẹ tó jẹ́ wà ní rí àbí bàbá rẹ ń lọ bí ìwọ lọ bí ṣé wọ́n dúó déédé àbó dúó déédé ọmọ mi àfáàmà ní kò sí tó kan lọ́wọ́ bá ń bẹ́ fàlà ń sábà bẹ iná mi ọmọ ìdí kò sí tó jọ̀rọ̀ mọ̀lẹ́bí níjọ yẹn wọ́n láyàtọ̀ sọ àlùú àwọn èèyàn ní máa fi wọn bẹ́ra wọn aláwọ̀ ọba ń fi àwọn nǹkan wọ̀nyí pàkíyèsí wa fún ẹni tí ó bá fẹ́ gbà wá sí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ wo bá a ṣe fẹ́ gbélé ayé wa mọ́gbàtàn jẹ́ mọ́jẹ́ káwọn èèyàn tẹ̀ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé ṣòyìntàn ti jẹ gàba lórí ìgbésí ayé tiwọn wọ́n máa kó àwọn ìrújú àtàwọn ẹ̀tàn jẹ́ wọ́n máa kó sí wa lọ́pọlọ lé wa káàkiri wá kírun kiwu kò yẹ kó rí bẹ́ẹ̀ káyẹ̀sẹ̀ máa lé káàkiri wá gbàwẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kásìkò òru tó kó dìde kó lọ kírun fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ní kó máa bẹ kò ń ṣe mí máa ṣe kò ń fi ń bẹ́ẹ̀. àmọ́yẹ ni tí ò tó ẹ tó ti lọ kò rẹ́ ṣe pé torí pò ń jẹ nǹkan tó dáa ló jẹ́ kó oṣù mọ́ ọbẹ̀ tó bá ṣe pé yẹn ni wèrè tó rìn káàkiri láti bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò yẹ kó mọ ọbẹ̀ mọ́ torí pé tó ń bá rí ló ń ṣàjẹ ìwọ ní oúnjẹ tó wù ẹ́ ṣùgbọ́n kò mọ̀ pé ọlọ́wọ́ba ló ní ẹ̀mí rẹ̀ ọlọ́wọ́ba tó wá ní kó ṣì mọ́ ọbẹ̀ di àsìkò yẹn èyí tó fi dúpẹ́ fún pẹ̀lú pé kò ṣe tó ní o ṣe pé kò máa kírun lásìkò rárá ṣe yóò ó ni àsìkò táwọn ẹlòmí ń kí tára lọ́wọ́ ìmọ̀ ẹlòmí lọ ń wo bọ́ọ̀lù kó lọ wo bọ́ọ̀lù yẹn ó pìfẹ́ rẹ̀ ju pé kó ń kírun fún ọlọ́run ọba lọ ẹ jẹ́ kí a ronú pìwàdà káwò pé opportunity kan náà la ní o hátà ìdájá àdáwòl mọ́ọ̀j tí ikú bá dé tó bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá kó máa di pa máa sọ pé rọ́bìrì jì rúùn èrè ọlọ́wọ́ bá dá mi padà mí mọ̀ pé bó ṣe rí ni láàlì àmàlù sọ́ọ̀lì hàǹfì màtàràkùtù àwọn nǹkan tí mo ti míìsì kí n lọ tún gbogbo ẹ̀ ṣe ọlọ́wọ́ bá ní kálà kò bọ́ síbù ètò sọ yẹ kẹ́lìmọ̀tún wọ ọ̀pá ìlú wa ó kàn sọ lásán ni kò lè wúlò fún mọ́ wọ́n mi wọ̀rọ̀ èyìn bárzakun ilá yóò àfún ọlọ́run ní gàgá ti ń bẹ láàrin òun àtàwọn tí wọ́n ń bẹ wọn lè padà sọ́dọ̀ ara wọn mọ́ that is kò lè padà sí ọ̀dọ̀ ẹni tó ń bẹ láyé kò lè lọ tún kankan ṣe mọ́ so ló jẹ́ wípé agbọ́rọ̀ ronú dáadáa kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ àwọn ẹ̀kọ́ nu alukur'an ó pọ̀ ẹ jẹ́ ká kà á translation ìtumọ̀ alukur'an ń bẹ ẹ jẹ́ ká wa náà fi àsìkò lẹ̀ ká máa go through ẹ̀ ká máa jura wa sí páńpẹ́ àwọn àfáà tí ó ṣì lọ́nà ẹlòmíì torí ìjẹkújẹ tí ó jẹ ní onídó ká má gbàtàn jẹ kọlọ́mọ subhanahu wa ta'ala kó ṣàmójúkúrò fún wa àwọn kúdẹ́kúdẹ́ wa abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kó ṣàtúnṣe wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك